you bọ́lọ́mbà pé ó yẹ ní bọ́lọ́mbà. lájúmọ̀kẹ́ lájúmọ̀kẹ́. ó ìyá mi. Ah, ó ṣe òkè gbà ní. ọmọdé yìí ọ̀rọ̀ rẹ ń sorí ẹrù bọ̀ díẹ̀díẹ̀ o. áwù látòní tí mo ti jí ọ̀dìdé lẹ́lẹ̀ pé kó o rè wòye léwúrẹ́ fún mi. níta ẹni ṣe lẹ́kùnlé náà mò ń ṣe lọ. ọkọ̀ wa tí ìyẹ́ ọ parí rẹ̀ dákun lọ bí mo rán ọ jẹ. ẹ sáré kó o sì wí fún pákọ ọmọ fẹ́ o kọ́ mọ̀ kó abo sínú rẹ̀ fún mi o àtàrà ló ti yẹ kí n ti wà láàfin ṣó dìgbà wọn bá tó ránṣẹ́ wá pè mí lẹ́nu kó ní wá palẹ̀ ẹ̀gúsí mọ́ wájú mi ó jẹ dákun lọ wéré. ọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la bọ́lọ̀ ń bá gbé ọyẹ. ìyálóde òní lọ́rọ̀ ń kì í sọ̀la òní gan lọ́rọ̀ ọ̀hún. òní gan lọ́rọ̀ <laughs> ọ̀hún òjò ọkọ rẹ lónìí ló fi jẹ́lẹ̀ mi lọ kọ́kọ́ yà. ọ jẹ́rìí mi mo ti dáàfin. àbí kábíyèsí to ní wàá pè wọn ara tí mo sì ń wí fọmọdé yìí. irọ́ irọ́ ẹ kú ewu ni. mo kú ewu. ẹ kú ewu. ta ló bímọ. olórí ti bímọ. olórí bímọ. Ah! elédùn ọmọ ṣeun o ẹ̀yin alálẹ̀ ìlú yàmọ̀ dúpẹ́ o ah! olórí bímọ bọ́lọ́mbà pé ọyẹ ni bọ́lọ́mbà pé ọyẹ ni bọ́lọ́mbà pé ọyẹ yàn ah, ara ń bẹ ara ń bẹ lẹ́yìn wá. yírọ̀bà mọ̀ ń bọ̀ sórí kó tó dòní mo ti bá wá àwọn oṣù gidi kan lẹ̀ jẹ́ ń gbé lọ àtòrí. ọjọ́ wa ni ọjọ́ wa ni ntọ́ mọ̀ mọ̀ pọ̀. iye nǹkan méjì péré tí mo mọ̀ ṣètò lẹ́mọ̀ tọ́ mú pọ̀. bí kí tó ni bí kí tó ni sórí olórí tó ní. òṣòkè ó ṣeun àdùn ọkàrí àdùn ọmọ kàrí o ajúrọba. <laughs> ẹ̀rọ ọmọ tó ṣẹlẹ̀ ló fi ń bá wọn kàrí. kí ló ṣẹlẹ̀. Ah, ní tó ṣẹlẹ̀ sí olórí yàtọ̀ ọmọ tó bí hmm. ẹnu mi kọ́ ló ti gbọ́ pé abalẹ̀ láwọ. láǹtí ìyá abalẹ̀ lá bọ́ ọ bá sì mọ̀ pé o lè sọ wò ó mo ní njẹ́ ṣe díẹ̀ sí ni kó òrùn ọ̀tá kí n tó dàfin ṣùgbọ́n ní ìsìn fúnra mi ní kọ́fẹ̀sẹ̀ ara mi rìn dàfin ní gbogbo tó o bá sì bo ni ọba sí. wàá kì í ṣe pé sórí ní ti ṣẹlẹ̀ ni pé kì í ṣe pé wọ́n fẹ́ sọ ṣùgbọ́n bí wọ́n bá lanu sọ nǹkan kan fún ọ àjẹpọ̀ ó bùra fún mi pẹ́lú kan ò ní gbẹ́lẹ́nu rẹ̀. mo lọ aṣọ mi dán kótókótó ọgbọ́n bẹ́ẹ̀ mi rí ni dán. Ah, ẹ gbọ́ bẹ́ẹ̀ rí àmọ́ eh, lùnà sẹ́yìn kankan sí lókè wọn tọ́jú èèyàn ajá gòkè ó rèé mu. Ah, mi lè sọ̀rọ̀ nbàlá. èèwà eh, ni ìbíyàwó ẹbí máa ń bọ̀ jẹ̀wọ̀ ni kò sí èèyàn kankan bẹ́ẹ̀. ṣé nǹkan mi ò mọ sí ọ wà ní. kí ni kí ni ti ṣẹlẹ̀ gan wí mi yẹn wù. bó lórí ṣe bímọ tán bẹ́ẹ̀ ló fàyè lẹ̀. Eh! yẹ́ o ṣe òkè gbà mí o. ọmọbìnrin yóò ṣe tó jẹ́ ọmọ látọjọ́ yìí. bó ṣe bímọ tán báyìí eh, lọ́mọ fẹsẹ̀ lélẹ̀ ọmọ tó fẹsẹ̀ lélẹ̀ ọ̀hún ń bá ń àfi gbàgàtọ́ la kọ́ lórí ajẹ́rọ̀bà o kọ́lọ̀ lónìí wọ̀ gbọ́dọ̀ wí. bàbá ọjọ́ lati mi. ẹ kú láti láti ẹ kú àti ẹ kú ọjọ́ gbọ̀rọ̀ bí ọwọ́ aṣọ. ẹ dúró náà ti wá gan àbájá èsì ni kèdí ìmọ̀dé. ojú kankan kò jẹ́ tuntun. àbí àgbò èsì ni kò ní rọrọ lọ́rùn. àbọ̀mọdé èsì ni tìjàtìjà ní ìjàríjàgbá àríjàgbá ọjà lágbègbè tó o bá náwó eré sí mi déédéé. tọ́ba rẹ̀ òun. nígbà bá láyé èkejì ẹ tán kí wọn náà gba ọkọ̀ ìyá yín dé. bàbá sì nínú ilé àwọn ọlọ́jà kéékèèké máa ma kọ̀ gára wọn ni. ọ̀gára ọ̀tọ̀ olórí oko pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ọkùnrin lọ kìmìrì ilé bàbá mi.

ọmọ ni o. ọmọ wo ṣé èyí tó dàgbà yín rí. Ah, ah, ọmọkùnrin o ọmọkùnrin o ló. ọmọkù ó rí i pé ọmọ yìí jọ ọmọ wèrè tó wà nílùú wa níbí báyìí. ọtí yó ṣé wọn mọ̀ pé ọmọ wèrè níta ni ò dá mọ̀ ọmọ wèrè nu. ẹ wo ẹ dúró o ẹ ká sọ ètò dọ̀rọ̀ fúnra wa o. abájọ náà ti bọ̀ lọ tàn níbẹ̀rẹ̀ nísì gbogbo ọpọlọ ọpọlọ gbogbo ọpọlọ tó wà lórí mi báyìí ó kàn ń dàrú pọ̀ mọ́ra wọn. ebi ò ní wọlé báyìí mọ́ o yorùbá sọ̀rọ̀ ó fòwe sínú ẹ̀ ó ní ilé òfura ilé ṣèkiri pẹ̀lú ẹ̀ ìdodo ọ̀rọ̀ ilé òfura owó owó bá wò wèrè ní. ẹ wo èyí ò mọ̀ ẹ pé bí wọ́n ti ń fọ̀ gbá tó ń fọ̀ gbá tó ń fọ̀ gbá ẹ mọ̀ pé ọwọ́ wèrè làwọn àmúmọ́ ẹ mú ni ẹ kó dáadáa èmi ò ní wọ́n bíbá yín mọ́ o. ẹ dákun ayé yín ọ̀dà kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ náà ni yóò máa ṣe èwo ló dé bá wò ṣé wọ́n mọ̀ pé òun bu wèrè mẹ́mu fún wa ni. wèrè bò wèrè bò báwo ah. ọmọ tó ọmọ tó wà lọ́kọ̀ yìí ṣé kì í ṣọmọ wèrè ni. ah ẹ dákun ayé yín ọ̀dà ìjẹ́ ẹjẹ́ mọ̀ èmi kí mo gbà ọkàn wà lọ ni ẹ dákun. sẹ́yìn lẹ gbà sọ́dọ̀ abẹ́ṣẹ́ abẹ́ṣẹ́ dára fún mi náà gbèsè pẹ̀lú òórùn wèrè kùn bẹ́ẹ̀. tó bá ṣe ìjẹ́ pé wo ọ̀gbọ́n irú ẹ̀ ń tọ́ra ju kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìtọ́ dàbí tatanú ẹ̀gẹ́ ẹ̀yin ò gbóòwe àgbà tó sọ wípé nínú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti máa jáde. ẹ ṣe dandan kọ́ mọ ìyá wèrè. ẹ wọ́n mo bulú ọ mo bulú ìbọn sọ̀rọ̀ kọ́lẹ́ kan orí ẹ burú. àlàyé mo ṣe fún ọ. àlàyé àlàyé irú wo àlàyé irú wo ìwọ sọ fún pé e, èmi ò gbọ́ ẹni tó wà lẹ́yìn mi ló gbọ́. báwo ni o àgbà báwo ni o tí mo sùn bàbá ìlú. mo dúpẹ́ wo mọ́mọ́ rẹ sọ mọ́lẹ̀ o sọ ti yẹ kọ́ mọ̀ wá bá búkà tèmi jẹ́ gbogbo àwọn ẹ̀ńbàrà àwọn ẹlẹ́wọ̀n ò ní wá ra ọjà lọ́ọ̀ mi mọ́ bá a mú sọ mọ́lẹ̀ o sọ ti yẹ báyìí wo sọ agbáǹtì wí kí wèrè tí ó má ju tìyẹ lọ. ẹ dúró ná màmá kí ni mo ṣe fún yín tẹ fi lé mi kiri n ò pé mo iṣẹ́ tí mo ṣe wá n sì dúró lé nìkan lórí àbí ta ni mo dúró lé lórí nínú yín n sì bá yín tó bá jẹ́ pé ẹ̀yin mọ̀ pọ́mọdé ò lágbàá ọ̀la ni ẹ bá yí ọmọ ọlọ́mọ lé kiri gẹ́gẹ́ bí ẹran ẹ gbọ́ ọ̀rọ̀ yìí kẹ́lọ́ máa yẹ̀ wò tálẹ́ nìkejì rẹ. ìfẹ́ kọ́ mọ́ ni <laughs> ebi wọ́n ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún ńlẹ́ nìkejì rẹ àmọ́ o ebi ra ọ ní à ń lọ bí òkú bàbá ọdẹ wálé. ọmọ orí ìbàdàn ọba ẹ̀ṣà ló fi ara òkòdò olóògbé mọ̀ yóò máa bá dídí àwọn anígúndù wọn ni lè dé pé ó máa lọ lọ́nà ẹ̀ṣà. àṣàlọ́ fi ẹ̀rọ ògbójò bàbá dídí àwọn akẹ́rẹ́ ẹ̀rí pọ̀pọ̀ ike ìgbòjò. ọ̀dọ́ náà ọmọdé ọ̀dọ́ ọmọdé ṣé olóògbé ilẹ̀ kìí náà ẹ̀rẹ́ olóògbé ara ògbòdò olóògbé òsínlé ìkọ́múlé ìtẹ́bí bá ti ń lé kọ́ ọmọ jẹ̀bẹ̀ fún mi ológun olówó ọmọ arẹ́kùsùn ọdẹ́jú ọlọ́gbọ̀n. ẹ̀kúnkẹ́kún mọ̀dún mọ́ ẹ̀kún olóògbòdò lódòdè òpin ara odò fọ́lùkẹ́ olóògbìn mo pàgọ́ mo mo mẹ̀yán mo mẹ̀yán mo mẹ̀yán mo mẹ̀yán òpin mo mo pàgọ́ òfin mo gbàgbọ́ mo mọ̀ ẹjọ́ mo wá sọ́wọ́ àwọn bèbè nínú aṣọ lábala báyìí o ọmọ kẹ́mi ò jọba ya kí ọmọ ṣe pé mi fún ọ̀yà mi kan fún kẹ́yìn bí òjò tó ṣàláwẹ̀ sọ pé kí ọmọ ṣe pé mi fún ọ̀ṣàláwẹ̀ ìdí òní bẹ́ẹ̀ ni kẹ́yà ń lẹ̀ yọmọ ní kẹ́yà ọmọ rorò sí mẹ́ẹ̀ lọ́nà tẹ̀sà ọ̀rẹ́ gbá mi ọ̀rẹ́ là mi ọ̀rẹ́ ní gbégbá ayò lájà mo rí kété mo gbégbá owó mo gbégbá ọmọ mo gbégbá ẹgbẹ̀rì abẹ́ ẹgbẹ̀rì. wíì wíì là ń sunkún ọmọ wíì wíì là ń gbẹ́kún ọmọ ọba wà bímọ nílẹ̀ yìí àbábáyọ. ẹ mà kó àbá ṣe o ọba ní kí ó ní ilé yín ò ní kan ọ̀dẹ̀dẹ̀ yín ò ní dàrú o ó ní kí n nà ń lọ́gọ̀ ẹnu pé ẹ pọ̀ ọwọ́ á ní kẹ́ ẹ máa jẹ kábíyèsí ní kẹ́ ẹ máa mu àbí. béégún bá jòkó aṣọ rẹ̀ ọ̀sẹ̀ kù ire owó ọ̀sẹ̀ kù lé Thank you. ni mo pera àbí jáde gbogbo tí ń ṣẹlẹ̀ láàrin ìlú ìṣe kò tì ẹ̀yìn náà lójú èmi ni ọmọ tí wọ́n ṣèkó mọ rẹ̀ lónìí. ìyá mi ni kábíyèsí ẹ̀yin náà sì ń wò wọ́n ràn. ẹ dákun ẹ bá ń sàmì. ìyọrí o ayé mi yóò máa níyọ̀ ní gbogbo ọjọ́ ayé mi ni. ẹ ṣe wá wò mí báyìí lọ ṣe lè ṣàmì ni. à ń ṣàmì à ń ṣe. kábíyèsí ẹ gbà mí ẹ bá ń sàmì. èyí. obìnrin o kí o bá mi gbi gbogbo ikú àti àrùn inú ayé mi dànù. ẹ bá ń sàmì abẹ́ẹ̀dẹ tó ń wòran. Thank you. Ain't that